أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره الله على الدين كله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 tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ló máa ń fún nǹkan nínú tọ́dá lọ́lá lórí nǹkan míì ó fún oṣù Ramadan ó fún lọ́lá lórí àwọn oṣù yòókù ọ̀sálẹ́sà nípa ṣíṣe ní oṣù eléyìí tó sọ al nínú ẹ̀ nínú àwọn òru rọmọdọ́nà yìí ní òru tó lọ́lá ju gbogbo òru lọ ìyẹn ni Laylatul Qadr ọlọ́nṣẹ́ ní òru tó ṣe gbé khayrun min alfi shahr ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ orí rẹ̀ ó ju ti ọdún mẹ́tàléní ọgọ́rin lọ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé wa bó ti ṣe jẹ́ pò náà lọ dá ojoojúmọ́ kó tó fi ọjọ́ júmọ́ à kó tó fún lọ́lá lórí gbogbo ọjọ́ yòókù olódá ọjọ́ gbogbo kó tó fún ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul kọ́lọ̀ wọn tó fún lọ́lá lórí gbogbo ọjọ́ yòókù sí mbẹ́ nínú ọjọ́ ayé nítorí pé nínú ọjọ́ mẹ́wàá yìí iná láti rí ọjọ́ àárọ̀fẹ́ ọba gbogbo ọjọ́ inú ẹ̀ láti rí ọjọ́ ọdún léyà ọ̀gá fún gbogbo ọjọ́ yòókù ó tún wá fún òru mẹ́wàá ó fún lọ́lá lórí gbogbo òru yòókù nínú àwọn òru eléyìí tọ́lọ̀ wọn bá àwọn náà ní àwọn olùjọ mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan eléyìí tó kagbá lé lánàá lánàá yìí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa òun náà ló dá gbogbo èèyàn tó ti síwájú iná lọ dá dá gbẹ̀yìn dá jọmọlẹ́yìn Muhammad sallallahu alayhi wa wa sallam ó sì ṣe bẹ́ẹ̀ wípé káwọn ọmọ ẹjẹ́ ìjọ tó lóore ìjọ tó lóore ju gbogbo ìjọ tó ti síwájú lọ kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkari wa tu'minuna billah ọlọ́ọ̀ni ẹ̀yin ẹ̀yin gángan ni ẹ̀yin ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ẹ̀yin ní ìjọ tó lóore jù tí ọlọ́run ọba mú jáde wá bá gbogbo èèyàn kí ló sọ yín di ẹni tó lóore jù ó ní fífòòrò tẹ́ ẹ máa fòòrò àwọn èèyàn láti ṣe dáadáa àti kíkọ̀ tẹ́ ẹ máa kọ ìbàjẹ́ fún wa àti gbígbàgbọ́ tẹ́ ẹ gbọ́ lọ́wọ́n bá gbọ́ ìdí tọ́lọ̀ fi ṣe wá ní ìtọ́jú lóore jù ọlọ́wọ́n ọba lọ́rán gbogbo ànábì ọwọ́ àfi ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó fi ṣe aṣíwájú fún gbogbo wọn èèwọ̀ ni kò sílẹ̀kùn àlìjẹ́nà fẹ́nikẹ́ni jọ̀gbìn ní alùpùpù ṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnì kan ti tẹnu àlìjẹ́nà ṣáájú kí ọ̀gá wa ànábì tiwa ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò tó tẹ̀. náà ni àwa àjọ rẹ lẹ́yìn ìgbà tí ànábì tiwa bá wọ̀ tí gbogbo ànábì yòókù náà wọ̀ èèwọ̀ ni wíwọ̀ àlìjẹ́nà tó jẹ́ fún gbogbo òjò yòókù ṣáájú kíjọ anabi sallallahu alaihi wasallam tó kọ́kọ́ wọbẹ torí ẹ lànàbì sọ pé nahnu al-akhiruna al-awwaluna yawm al-qiyamah àwa la dégbẹ̀yìn àwa tilẹ̀ ní àkọ́kọ́ tó bá dídọ gbẹdà al-qiyamah adúpẹ́ fọlọ́wọn ọbẹ̀ ẹlẹ́dàá wa ọlọ́wọ́n ọba tó wá ti sùn Ramadan yìí tó ṣe ní ọ̀kan nínú àwọn oṣù tó fún lọ́lá lórí gbogbo oṣù yòókù tọ́kadà ra pé nínú rẹ̀ á máa fi ọ̀sán rẹ̀ kwẹ́nu ró fi kára ró dènà sí ní tọ́lọ̀ ń sẹlẹ̀ wọ̀ fún wa òru fi dìde dúró láti fi ọba wa nítorí kálíbà àjẹni tó ṣe wípé yọ́ọ́ máa ọlọ́run ọba wa adúpẹ́ ọba tó ṣe bẹ́ẹ̀ fún wa a sì dúpẹ́ fún fún ṣíṣe ní rọrùn tó oore tọ́lọ́wọ́n bá máa fi sèyàn látàrí gbẹ̀yàn tẹ̀lé àtẹ rẹ̀ níbi ṣíṣe Ramadan ọlọ́wọ́n bá kó ti kọ́ kárí èmi pẹ̀lú rẹ̀ oríṣiríṣi àwọn aburú àti àìdá àti àwọn ẹ̀ṣẹ̀ ilé ìtọ́lọ́ máa ń parẹ́ fún yàn látàrí gbẹ̀yàn sí Ramadan èyàn sì dìde dúró tẹ̀sí bọ́lọ̀ lóru rẹ̀ ilé ń ṣe fáwọn ẹrú ẹ̀ ọlọ́wọ́n bá kó ti kárí gbogbo wa dájúdájú. wọ ọmọ ya mi oríṣiríṣi ẹ̀kọ́ la rí kọ́ nínú Ramadan Ramadan ó dà gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ ni eléyìí tó ṣe wípé gbogbo oníkálukú mùsùlùmí iná ló gbọ́dọ̀ gbàgbé kọjá lẹ́ẹ̀kan lọ́dún nítorí kíni nítorí kó lè bá a di ẹni tá a tún fún ní ẹ̀kọ́ tuntun tá a tún tún yóò fi di ẹni tó ṣe wípé ó tún súnmọ́ lọ́wọ́n ọba ju tàtẹ̀yìnwá lọ yóò máa ṣe dáadáa ju tàtẹ̀yìnwá lọ yóò dènà sáfúrú ju tàtẹ̀yìnwá lọ yóò di mùsùlùmí òdodo ju tàtẹ̀yìnwá lọ. ní ìgbà tí èèyàn bá wá lọ sí ibi tí wọ́n ti lọ tún rè fún oṣù kan ó yẹ kó lè rí ẹ̀kọ́ yìí múlò fún oṣù mọ́kànlá o ó yẹ ká lè rí àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú Ramadan ká rí múlò fún oṣù mọ́kànlá

tọ́lọ̀ kúkú fẹ́ràn awa púpọ̀ ó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú wa àwa ò fẹ́ràn ara wa nítorí pé gbogbo ní tí ó ṣe wá láǹfààní gbogbo ní tí ó wúlò fún wa gbogbo ọ̀nà téèyàn sọ téèyàn fi sórí fi wà lùdánù rọrùn lọ́lọ́wọ́n bá ń sàlàyé rẹ̀ fún wa ó sì ń ṣe títọ́ àwọn ojú yìí ní rọrùn fún wa ọwọ́ àkùsọ́wọ́ ìpáyọ ọlọ ní ara àlìjáná wò ìpáyọ ọlọ oníjà súnmọlọ ìpáyọ Ọlọ́run ọlọ ìjà rí dáadáa gbà lọ́dọ̀ Ọlọ́run ìpáyọ Ọlọ́run ní ilé aburú dènà síyàn ìpáyọ Ọlọ́run tí ṣe ti ṣe ńtọlọ ti pani láṣẹ jíjìnà ti ńtọlọ wọn bá kọ fún mi. a àpẹẹrẹ rírí nínú sùn ẹ rí i pé nínú sùn yìí iná ló rọ̀ lọ́rùn láti wọlé lọ jẹun kó o sì jẹun fún yorùbá kété báwọn náà sì jáde síta wọn máa yánwó lẹ́ẹ̀mẹ̀wàá lẹ́ni tí ń sọ pé sòyàmù ń gbọ́ àwọn àwọn ọmọ báwọn ti lè ṣe òní ìdí ẹ̀ka màmá òní ìlágbára pọ̀ lẹ́yìn ìgbà tó ti jẹun tó ti yó tán ṣùgbọ́n ẹnì kan ò ṣe bẹ́ẹ̀ nínú wa ẹnì kan ò ṣe bẹ́ẹ̀ nínú wa tó ti bá a mọ̀ yín pé kìí ṣe pé àwọn ọlọ́pàá kan lọ́lọ́run fi sọ wa kìí ṣe àwọn sọ́jà kan lọ́lọ́run fi sọ wa táàbà wà á pé àfẹ́ tẹ́ lọ́wọ́ àwọn ẹni tọ́lọ̀ ń fi sọ wa ṣùgbọ́n oníkálukú wa iná ẹlẹ́rìí ọkàn ẹni ń jẹ́ láti sọ ìgbé lálá rárá èmi ò ní ba ìjọsìn mi jẹ́ bọ́lọ̀ ti ti fẹ́ kí n ṣe ni màá ṣe màá ṣe jáná ni nínú payọ ọlọ́wọ́n ba ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́nà sí fún nínú Ramadan láti dáràn láti hùwà dáràn láti ṣe ń tọ́lọ̀ wọn bá ọ̀fẹ́. ó sì kóra ró jìnnà sí kí ló dé kí ló dé tó wá yẹ ká pé mò ń para mi lásán mò ń fò gbẹgbẹra mi lásán torí pé kí ló dé tó fi já sí pé mò ń para mi mò ń fò gbẹgbẹra mi tí mo bá mọ tí mo bá tún lọ ìwà yìí báyìí para rẹ ni bí ẹni gbẹra rẹ ló ń gbẹ lásán ni mí ní sé mi ní sé náà ni orí nítorí pé ọlọ́run ọba òní ká kọ́ nítorí rọmọdọ́nà lásán ọlọ́run ọba fẹ́ ká lò ní gbogbo ìgbà yòókù ni ìpáyọ̀ ọlọ́run dọ́wọ́ wa a gbọ́dọ̀ máa lùgbọ́ ọlọ́run a ti gbọ́dọ̀ máa fagbọ́n ọlọ́run ọba ya káma ti torí pé rọmọdọ́nà dán káwa bẹ̀rẹ̀ sí ní ku àwọn àwà burúkú àwọn àwà rádaràda àwọn àwà téèyàn fi torí ibú ó tún á jẹ́ pé tìrẹ̀ náà lá padà sí ebi torí ìbẹ̀rù ọlọ́run ọba iná ló mú kí ọ̀pọ̀lọpọ̀ kọjá pé owó èlé ló ń gbà ó lòun ò sí sẹ́nu rọmọdọ́n ẹjọ́ dẹ̀yìn rọmọdọ́n subhanallah kí ló dé ó ní torí pé wọn máa gbówó èlé tó ń gbọ ọdá wọn ò sì fẹ́ fi tí ọdá ba sùyàmù jẹ ọdà dẹkùn rẹ náà lẹ́yìn Ramadan Ọlọ́run àbó fi sẹtọ dáa jùlọ yóò fi pààrọ̀ rẹ fún ọ ẹrí fi ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn èèyàn tó ń pè ẹgbẹ́ olórí ibú ẹgbẹ́ àwọn tí ò ní dáa fún láyé tí ó ta fún tọba ti lọlá sùyàmù nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ inú ẹgbẹ́ tó kira rẹ̀ bọ́nu ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn náà mú ìpàdé wọ́n mú asòpin nù Ramadan wọ́n ní torí kéke ni àwọn wò fún àwọn àlìjẹ̀nu táwọn máa lò wọ́n àwọn pe olúgbò ọ̀gbọ́n ma àwọn wí àwísẹ kọ̀tẹ́ má àwọn afọ àfọ̀sẹ́ kọ̀ọ̀kọ̀ má tó nítorí ọ̀dà kankan ẹjọ́ di àwọn mùsùlùmí yìí báyìí Allah náà yóò tiwọn. ipe mba tí rọmọdọn bá ti dé gbogbo ṣayatin kọ́ lọ́lọ́wọ́ bá ti so mọ́lẹ̀ táwa ló kù tí ó gbọ́rọ̀ sọ dàrán lẹ́nu mọ́. tó àwọn náà wọ́n pa ìpàdé òfòjì wọ́n pa ẹgbẹ́ orí ibú tì nínú rọmọdún tó wá kú nígbà tó gbé ti ọ pàtì náà lẹ́yìn rọmọdún nítorí pé àlùjánnà pàtàkì àlùjánnà pàtàkì ò lè sẹ́gbẹ́ orí ibú kọ̀ wà orí ibú ò lè gbé ọ sórí rẹ̀ ẹ̀yin náà ti mọ̀ pọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú àwọn ẹ̀ńtà kura mùsùlùmí ló kọ́ lásán nílẹ̀ yorùbá wa yìí tó ṣe pé wọ́n kàn ń wá mọ́sálásí wọ́n kàn forí kalẹ̀ lórí rọ́ọ̀lì ọmọlẹ́gbẹ́ awo ni wọ́n ọmọlẹ́gbẹ́ awo ni wọ́n wọ́n yẹn ṣe mùsùlùmí innahum kuffar kèfèrí ni wọ́n mushrikun ọ̀sẹ̀bọ ni wọ́n wọ́n yẹn ṣe mùsùlùmí nítorí pé mùsùlùmí tún kéèlú nǹkan ètò wọn orí bójú ó ti ọ bí ò ní ti ọ àkàràmọ kọmọ lọ ṣé ẹ máa pé kó a máa tún àṣírí ọ̀pọ̀lọpọ̀ ńgbà tó bá kú tán àṣírí rẹ̀ ó tú àṣírí rẹ̀ ó tú àwọn tí wọn mọ irú oyè yẹyẹ tí wọn máa jẹun tọnà ọbẹ wọn fún ọ jẹun wọn ti lè fi jẹ kíwà dín wọn lè pe ah, bàbá súnà dín tó wọn fi gbogbo ẹ jẹ àfa ńgbà tó wá kú tán làwọn kan bá dé wọn bá ní àwọn ah, fẹẹ gé orí ọ̀daràn orí ta gé ẹni kí ló dé ọmọlẹ́gbẹ́ awo ni tó irú eléyìí kìí mùsùlùmí láti ayé ń bi lójú òtí ti ru nítorí pé ńgbà tó bá kú tán àwọn ti rán ṣáájú akétọ ọlọ́wọ́ forí ti ọlọ́wọ́ ah, bàbá yẹn ti máa gbìyànjú ah máa náwó ọmọ ni ọ wá padà hàn pé ah àwọn wá orí rẹ yóò kó jẹ àbí má fi ara jẹ mí wọ lọ ibi tó sọ sí náà ni ẹ sọ sí wọ lọ. ẹ nà tó sọmọ yìí pé ìgbà tí wọn wí tó ọlọgbọ ìgbà tí wọn sọ tó ọlọgbà kò sí tọkọ lọwọ bẹ́ẹ̀ lẹdàá wa ẹni tó bá tẹ̀lé tọlọ yóò rí dáadáa ẹni tó bá kùnà láti tẹ̀lé tọlọ Ọlọ́run ọ̀tà dédé dáná àfi nítorí ẹni tó wọ bẹ kọlọ ńkọ má tèmi pẹ̀lú rẹ lọmọ aná kí ni àwọn tí ń sẹgbẹ́ òfò tó ń wọ ẹgbẹ́ awo àwọn eku tẹ́ẹ̀mọ̀ pàdé akọ̀ràn àwọn tí wọ́n bá sì wọ́n ń ba kọ̀ràn wọn tó àwọn ti kọjá kíbo sí wọn wọ́n kọjá kórí ọ̀fọ̀ wọn ẹ̀ẹ́rí pé gbogbo olé ayé ọwọ́ wọn lọ́wọ́ ẹ̀ẹ́rí pé gbogbo dáadáa lé ayé kòkó wọn rù à wọ́n ní ìyá di àwọn wèrè náà àwọn náà gan alára inú ya wọn ti yí wọn làwọn amadi wọn ti lọ ti lọ lọ wọ́n máa di àwọn náà lọ sí tí hospital àà ṣé ìròyìn kọ́ ọ ó lè ta àrùn láyà ẹ lè ta àárẹ̀ láyà kẹ́ ẹ tó takú láyà kẹ́ ẹ sọ pé ẹ ọ ọmọ mi nì ọmọ ẹlẹ́bi àwo ikú ń kó o rí nǹkan lásán ó ẹ yọ pa wọn náà kí kí àdánù ayé torí kéèyàn ẹ máa ń tẹ́jú àlùjáná ni ẹni tó bá ti wọ bẹ̀ kò ní jáde má láéláé ẹni tó bá ti wọ ná tọ́jọ́ máa ná kò ní jáde má láéláé ó yẹ kó ń kálukú ó ti là ká yìí ọ̀pọ̀lọpọ̀ ronú iná ni wọ́n fi lọ sẹgbẹ́ tí ó mú wọn sórí ibu ọ̀pọ̀lọpọ̀ ronú wọn fẹ́ràn ara wọn iná ni wọ́n fi sẹgbẹ́ tí wọ́n fi sórí ibu kí ló dé tẹ̀ ti pàdé òfò mánu oṣù Ramadan tó fi wá jẹ́ pé Ramadan ti parí wọn tó ti tẹ̀sí mẹ́sẹ̀gì ara wọn káwọn o tọ́ torí tó bá gbọ́ òní ó ẹni tó gbọ́ tó fetí pàlàbà rẹ̀ ọlọ́run kó fáwọn aràn wò ńgbà tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn nínú oṣù Ramadan nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ arikọ́nù rẹ̀ báwo láti alayhi wa nínú àwọn èèyàn tó ẹgbẹ́ nínú oṣù yìí omi tí lójú rẹ̀ rí nítorí ìbẹ̀rù ọlọ́run lójú rẹ̀ nínú ó ronú nípa àtúmọ̀tá ó ronú nípa bíbẹ wá lé ayé yìí báyìí kí ni tọ́lọ̀ ń pèsè kalẹ̀ lẹ́ni tó tẹ̀lé tiẹ̀ kí ló pèsè kalẹ̀ lẹ́ni tó tako tiẹ̀ omi jẹ́ ti dà lójú rẹ̀ sẹ́mi pé náà ẹ̀jọ́ tànàbí sallallahu alaihi wasallam sọ kíkọ́ lọ́wọ́ bó kó sábẹ́ gojì rẹ̀ tó bá dijọ́ pé dàrú kìyàmù lọ́jọ́ tí ò sí gojì mi ma tuntun ọlọ́run ọba lọ ni farajulun zakarallaha khaliyan fafadat aynahu àtẹnitọ́ ẹ̀kọ́ nìkan lọ́dá wa bí ẹsẹ̀ kárí mi ó nìkan lọ́dá wa ó sì rántí ọlọ́run ọba omi jẹ́ sèǹtà lójú ẹ̀ tó irú eléyìí a ìtẹ̀lé tọ́lọ́n ó dáa púpọ̀ ìtẹ̀lé tọ́lọ́n olóma ń dunni nínú ìtẹ̀lé tọ́lọ́n olóma ń jẹ́ kí àtúbọ̀tán èèyàn dáa ẹ̀rí pé ní oṣù Ramadan àwọn òtàdéjọ́ rọ́ọ̀nù ikú ẹ̀bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nánu àfi ká kéde pé lọ́la lọ́la ẹ̀bẹ̀rẹ̀ tarawih ńgbà tó bá ti di lọ́la fìyàmù Ramadan bẹ̀rẹ̀ nìyẹn kílódé torí pé a ti ti pàdé ńbàdàn ni Ìbàdàn kọ́ Ọ̀yọ́ ni Ìbàdàn kọ́ Ìjẹ̀bú ni fi Ìbàdàn sínú kó abẹ̀rẹ̀ Ramadan kí la ti fẹ́ ṣèbàdàn nínú pápárí Ramadan àwọn òǹfẹ̀ẹ́nu nìyẹn ibi táwọn ti máa gba wáyé wọn wá nù Ìbàdàn wọn ti gba wáyé ìfẹ́nu wa wọn làwọn máa ṣèpàdé kan bẹ́ẹ̀ wọn ibẹ̀ ni wọ́n ti dọ̀ koríkorí tó ń fi kùn lókun fún àmújọba yìí àà nígbà tí èsì kọ́jú òkú ìyá yín tẹ́ ẹ máa ṣe òkúta ni kẹ́ ẹ máa ṣe má sẹ́mi kéyìn ọjọ́ wò lẹ́ mú fún sẹ́ni kọ́ ọba yín òkú gan ọ̀ràn ọjọ́ tẹ́ ẹ mú fún ogun alẹ́ lè yẹ ẹ̀sìn ni ẹ̀sìn ni màá yóò tẹ ẹ̀rọ sóòlà tọkọ̀dà àtọ̀ àlọ́ ẹnikẹ́ni tó bá tẹ̀lé ta nabi muhammad sallallahu alaihi wasallam ti tẹ̀lé tọ́lọ́ ọlọ́ni wa in tuti'uhu tẹ̀sán tẹ̀ bá tẹ̀lé ta nabi sallallahu alaihi wasallam ẹ̀ sòrí rẹ̀ ẹ̀ mánà torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọ̀bẹ̀rẹ̀ rọmọdọ́nà o àfi ní ìgbà tí ó ti dédé pẹ̀lú gbàtà nàbì ní kábẹ̀rẹ̀ àwọn òtítọ́ mu wá dópin àtìgbà tó ti dédé pẹ̀lú gbàtà nàbì ní ó dópin nìyẹn adúpẹ́ fọlọ́ àmì títẹ̀lé tọ́lọ́ títẹ̀lé tà nàbì pé kí rọmọdọ́nà yóò tó bẹ̀rẹ̀ ìgbà tí gbogbo àwọn ẹrú ọlọ́run ní nàìjíríà ń bè àwọn tó ń tẹ̀lé tọ́lọ́run tó ń tẹ̀lé tàkàmì sallallahu alaihi wasallam táwọn abẹ́rẹ́ Ramadan àti wọn ní yawmul khamis ní ọjọ́ àlàmísì ìyàlẹ́nu lọ́jẹ́ fún wa o láti rí i pé ibi tó rùn rán dé yìí báyìí àwọn kan ti tún bẹ tó ti gbé àwọn korí bọlẹ̀ láti òkè àwọn ti bẹ̀rẹ̀ tí wọn látọjọ́ làrúbá kí ló dé oṣù wọn àárín ni wọn ló tù báwò wọn ka ọjọ́ ni wọn lọ́jọ́ báwò wọn ní láti túmọ̀ àtọkọjá ìní wọn ti ń kéde síra wọn létí pé tọ ìjọ làǹgbà làwọn bẹ̀rẹ̀ o kò sí ní abẹ́ fojú pẹ́pẹ́ sí o. ilaha illallah. La ilaha illallah. àwọn èèyàn náà sì gbọ́ àwọn náà sì dẹnu lẹ̀ bí gbòó dada ìjọ làrúbá náà tún dé wọ́n ní tàlátà wọ́n ti ṣe tàràwí làrúbá dé wọ́n bẹ̀rẹ̀ Ramadan ẹni nígbà tá a wá sọ yìí tó bá ní a tẹni títí ẹ ti di méjì lónìí lẹ rí wí tí kanu àwọn mùsùlùmí àwọn nǹkan tàwọn títí wọn di méjì wọn ní ẹni títí ẹ di méjì rí wí táwọn tó ti di lónìí. inna lillahi wa inna ilayhi àdánwò ńlá tiẹ̀ pé tẹnìkan tẹnìkan lọ tẹnìkan tẹnìkan lọ láti tún fìfẹ́ ẹnu parí ẹ̀ ojú ló tì wọ́n ojú ló tì wọ́n torí wọ́n ti kéde wọ́n ti kéde náà bí wọ́n ti kéde tàkọ́kọ́ wọ́n ní àná ńlọdún bẹ́ẹ̀ nìkan fẹ́ bẹ́ẹ̀ nìkan ọ̀fẹ́ ní ìmọ̀ẹ́ni tí ń bá wọn jàjàkadì bẹ́ẹ̀ nìkan fẹ́ bẹ́ẹ̀ nìkan ọ̀fẹ́ àná ọjọ́ alhamis ni làwọn sọdún wọ́n wá ń tọ̀ níletò níletò láwọn àlù kéréje kéréje tó yíwí Ògbómọ̀ṣọ́ yìí ká wọ́n wá ń kéde fúnra wọn báwọn ti bá ìmáàmù Ìbàdàn ti pàdé o ìjọ alamisi lọ́dún kíkálukú àwọn mọ̀tòrọ̀ mọ̀ ti tẹ́ lárúbá a la ilaha illallah ojú wa ti wọn ojú ti wọn bàjẹ́ torí pé èèyàn lè dáná lọ́sàn-án kọ́ tàbẹ́là lọ́sàn-án ojú ó ti náà àwọn náà wà lè lọ wọn wá béèrè pé wọn lọ wọn ni wọn ò lè lọ wọn ni káwọ ojú káwọ ẹnu ọkọ káwọ ẹnu lẹ nítorí pé ìmọ̀ ó wà very clear àìmọ̀ kan náà wà very clear akramakumullah wọn wá retí ńgbà tó yá wọn sọ ẹ bàbá rọtù bí òrọtù ẹdẹgbẹ jùmọ̀nù ah, ẹ bá ti lọ lánàá ẹ bá ti lọ la bàbá rọtù bí òrọtù ẹyin ńlẹ ẹyin Yorùbá ti rọtù Yorùbá ti máa kọjọ kéjì ṣe gbogbo Yorùbá dúpẹ́ fọlọ torí pé ọ̀nà mọ́tò ti yàtọ̀ ti tírẹ̀nì báyìí ẹ̀rí báwọn yorùbá náà àwọn tí ń tẹ̀lé súnà ti pọ̀ dáadáa dáadáa dáadáa ẹni tó bá kù nínú ẹ̀sán jẹ lọ́sẹ̀ kù á sì ń pa àwọn náà káwọn náà jọ ìmọ̀tò súnà torí tí bàálù bá kò tán èyí sẹ́wọ́ sí kó dùn o tí bàálù bá fi lè gbéra èyí sẹ́wọ́ sí pé ẹ̀dá kun o ẹ̀dá kun ẹsẹ̀ kó bá ta ni o torí ẹ̀ ẹ̀yin náà tètè máa bọ̀ bàálù ò tí ì gbéra o tọ́ alihamudulilayi ẹ̀yin ẹ̀ wò ẹ̀rí pé ìpayàbalẹ̀ lẹ́yìn fi sin lọ kí ló dé nítorí pẹ́sìntẹ̀ ẹ̀dọ́ wà very clear ìgbàtà lé ọyọ kẹ bẹ̀rẹ̀ lẹ bẹ̀rẹ̀ ìgbàtà sì lọ parí lẹsẹ kíni lẹ mú asòfin ọlọ́nkọ́dà kọ́kọ́ gba lẹ́sìn lọ́dọ̀ wa. ẹ̀rí pé nu Ramadan oníkálukú wa sábà bá sọ̀rọ̀ náà ara rẹ̀ ó tutù yóò fẹ́ láti tẹ̀lé sábà bá sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam inú rẹ̀ ó dùn yóò fẹ́ láti tẹ̀lé ẹ dá ẹ mẹ́jọ amẹ́lẹ́ ìkó náà rọ̀ wá láéláé torí pé tá a bá tẹ̀lé tọ́lọ́ tá a tẹ̀lé tà anábì sallallahu alaihi wasallam kò sí bá a ṣe lè sórí rẹ̀ kò sí bá a ti lè sórí rẹ̀ àwọn èèyàn pọ̀ láyé àwọn ẹni tó sì fẹ́ tu àjẹ wọn pọ̀ jọ ẹni tó fẹ́ tu wá mànà lọ oníkálukú ò sì ní sọ fún yín pé ìdí orí ibú ló ń pè yín lọ nígbà tí kálukú bá ń pè yín nítorí pé yín máa wu gbogbo ẹni tó fẹ́ sinmi lọ́nà láti lọ́mọ lẹ́yìn tí ó pọ̀ àwa tá a fẹ́ soríire àwa láǹkì ìsira wa ká gbìyànjú láti rí i pé tó bá jẹ́ pé tọ́lọ́ọ̀yàn bá ń pè wá lọ sídìí tó bá yẹ pété anabi wa muhammed sallallahu alaihi wasallam náà máa ń pè wá lọ sí díẹ̀ ẹ jẹ́ ká sọ pásọsẹ sílẹ̀ mọ́ nítorí pé ẹni tó mànà làátọ anabi wa sallallahu alaihi wasallam sílẹ̀ ẹni tó mànà ọ̀nà làgbọ́dọ̀ tọ̀ bàbá rẹ ni tí ń sàlàyé fún wa pé ọ̀nà anabi ẹ̀sìn anabi tànàbí ni àṣẹjì tànàbí ni apàtì ni òní ẹjẹ á máa tẹ̀lé tiwọn kódà bí gbogbo ayé ọba fẹ́ táwọn bí gbogbo ayé ọba faramọ́ ń tàǹtì àníkọ́ lọ́wọ́ ọba ọ̀tá ti ṣe nídìí ẹ̀sìn wa yìí báyìí èyí náà ti rí oríṣiríṣi ní ìsìn ẹ rí i pé ọ ń bẹ nínú àwọn ẹni tẹ́ ń pè láàbà ẹni tó ṣe pé ní táwọn fẹ́ o náà ní kékẹ́ ẹ wà nípò tó jẹ́ pé ẹ ní gbọ́n ipò tí wọ́n fẹ́ kẹ́ ẹ wà ní fura ipò ẹni tí ò ní mọ̀ pé títàjẹ làwọn ń tẹ̀ ní jẹ àwọn máa rí nǹkan gbà lọ́dọ̀ yín gbogbo gbà tí nǹkan máa tọwọ́ yín bọ́ sọ́dọ̀ àwọn táwọn ò ní jẹ́ páwọn táwọ́ ná nípa táwọn ọmọ rí gbà lọ́dọ̀ yín kọ̀ọ̀kan àwọn wípé ó bá dúró làgbèjà òkèèyà àmọ̀kútó ọjọ́ ti gbogbo yín papọ̀ kọ̀ọ̀kan wọn wípé látàyé ń bì kó tó tì yín tí wọn kàn ní wípé ọ̀nà oúnjẹ àwọn lẹ́yìn ẹ̀yìn gan ni koríko táwọn ń jẹ tó nítorí ti eléyìí báyìí báwọn tí wọn wọ́n mi sí koríko ń pé kọ́ táwọn wọ́n mi sí pé máa dàgbà àwọn ò ní gbà kẹ́nìkankan kó jẹ́ kí koríko yìí ó kú mọ́ àwọn lọ́wọ́ kí ni kúkú koríko yìí ó náà ní kẹ́ ẹ má tẹ̀lé tàwọn ma ẹ̀yin la alátìsí o alátìsí ti yẹ kọ́ máa tìsí ara rẹ̀ báwo lẹ́sìn wá fira yín sípò ẹni tí wọ́n máa tẹ̀lé báwo lẹ́sìn fira yín sípò ẹni tẹ́nìkan máa tù jẹ lórí kẹ́nì lórí pé kó lè máa rówó gbà lọ́dọ̀ yìí ǹjẹ́ tèmi bá filẹ̀ ayé sílẹ̀ sírù ọ̀daràn tó sì mí lọ́nà sírù ọ̀daràn tó bà tèmi jẹun ǹjẹ́ yóò lẹ́nu ọ̀rọ̀ láti gbà mí lẹ́wọ̀n àti ọlọ́ọ̀mí wàláhì kò ní lè gbà mí lẹ̀. ẹ ti rí inú tẹ̀síìrì alukur'an dáṣe bí àṣetọ́ni gángan fúnra ara rẹ̀ ọ̀gá gbogbo lórí ibú yóò ti ṣẹṣẹ kútùbà fún gbogbo ọmọ aná lẹ́yìn ìgbà tí gbogbo wọn ti bára wọn nuna yóò máa sọ ike ọlọ́run ọba ṣàdéhùn fún yín àdéhùn òdodo sì làdéhùn ọlọ́run kí ló ti tẹ̀yìn tẹ̀ tẹ̀lé tọ́lọ́ tó bá tẹ̀yìn náà bá tẹ̀lé tọ́lọ́ ni ẹ̀yin náà bá ti sínú ọ̀nà lónìí láàyè láàbá ìfẹ́ sọ́wọ́ ṣètọ́ni sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀kú tó dídọ̀gbìn dàrú kìyàmù bẹ́ẹ̀ sì ni òun gan alára òun ṣàdéhùn ṣùgbọ́n òun yí àdéhùn tó síbẹ̀ rí kó náà ti wọ náà báyìí òun sọ fún yín pé ẹ má tẹ̀lé tọ́lọ́ ẹ má tẹ̀lé tà nàbì mímí kọ́ mì ẹ sì ní torí ikú àlẹ́ torí rẹ ni ẹ bá ti tẹ̀lé tòun ẹ rí bẹ́ẹ̀ làwọn ẹni tó fẹ́ sí àwọn èèyàn lọ́nà máa sọ fáwọn yìí ìgbà tẹ́yìn ti gbọ́wọ́ lọ́dọ̀ mi mà ẹ gbogbo yín lẹ́yìn padà lẹ́bi jẹ́rú ńlọ yín mi níjọ́ gbélé máa ń bá gbé yín wà lùjẹ́ náà bọ̀ náà fàyà wọ́n dání pọ̀ yín lẹ̀ áhà subhanallah irú rẹ̀ gángangangan pẹ́sẹ́ǹtì àwọn èèyàn lọ́nà láyé rẹ̀ ṣètò ọ̀nà òní tọ́ èmi sàdéhùn fún yín mo yà déhùn ẹ sì máa wo nǹkan o kí màá ṣe pé mo lágbára kan lórí yín ah ọlọ́dà kò má tèmi pẹ̀lú yín lórí ibùkún ẹ dákun kí láǹfààní gbogbo ọ̀rọ̀ tí ṣètò ni wàá sọ jọ̀ ju ìfinisẹ́ ẹ̀yẹ lọ. ó ní ìlágbára kan lórí yín mo kàn pè yín lásán ni bẹ́ẹ̀ bá ti dá mi lò. àbí lóòótọ́ láyé wa ní ìjà ààrẹ nìkan ní ìsìtọ́ pé tẹ́kẹ̀tẹ̀kẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ wọ́n sì ń fa lọ ààrẹ ni ti ń fa ààrí ààrí tóbi bá ààrí ṣètọ́ àmọ́ ṣètọ́ yẹn ò fi tẹ́kẹ̀tẹ̀kẹ̀ sẹ́nìkan lọ́rùn rẹ̀ ọmọ wa wọ lọ di orí ibú ọmọ abẹ́yẹ yẹn gbà mí ìrẹ́ ni ti ń fa mí abẹ́yìn náà rí lọ́rùn mi wọ́n wọ́ mi wọ́n wọ́ mi ẹ̀yẹ yẹn gbà mí wọ ká má gbà ọ̀tẹ́lẹ̀ rí ó ní lágbára kan lórí lọ ẹ ti dá mi lò wáyé o èmi tẹ rí ní ìsìn ní nǹkan kan tí mo fi lè gbà yín lónìí gẹ́gẹ́ náà ní nǹkan kan tí a orí ara yín ni ẹ kú o torí pé èmi kà pè yín pé ẹ ni o kí lọ́wọ́ adé sí ẹ̀yìn bọ̀ ẹ̀yìn ò ní làákà yìí àpá máa pè ní kọ́ náà sẹ́ni tó ní akọ́ ọ̀bọ náà ni àbẹ́ni tó náà tó wó sùn tó kọ́ náà pé ń gbà tó ní kọ́ ńkọ́ tó ń bá ní ọkọ́ ni ọmọ pé sọ iná jó ni ọwọ́ wa ń wì ọwọ́ bẹ́ẹ̀ mọ̀ pé bàbá àwọn àpè ẹ̀yìn tẹ̀lé ọkọ̀ ọgbọ́n náà wọ́n á ní ìkọ̀tẹ̀ ìdúró náà bọ̀ abá lọ́rọ̀ jẹ ìwọ́tọ̀ wa kọ́ náà ara jẹ tí wọ́n wá kọ́ ọgbọ́n ọwọ́ ló ti torí di eléyìí ṣèkọ́ọ̀n ṣèkọ́ọ̀n yóò tún àwọn tó mú sórí ibú torí ẹ ẹ̀yin rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí lọ́nà ọ̀rọ̀ àwọn ti àwọn ti wà lẹ́yìn rẹ̀ wọ́n fọ́ bàjẹ́ tá a bá ń sọ pẹ́sìn ọlọ́ọ̀ni ẹnìkan ó sì tún wọnú rẹ́díò òun náà máa ká àmọ́ ibi tá a ti ké ti wọn kí ni wọ́n ké kí ló ló du ọwọ́ ara rẹ̀ ké ọ̀dà kama ayé alukurani lásán yóò fẹ́ kà kórìí kà sẹ́lẹ̀ ìwọ̀n àmọ́ kí o ní àwọn gbàtó ti máa fẹ́yìn ló ń tú jẹ ẹtọ́ wọn bu tó ń bá bu tó dà kọ́sọ́mọ̀ níye wa abẹ́ rí bẹ́ẹ̀ tó ń bá bu wa ẹ̀yin kọ́sọ́mọ̀ bàbá náà ní ma wo ah òun náà ní tó fèsì kéènì kọ̀dá kankan mọ̀ kọ́ mọ́tò ayé alukurani kò rí ké àdìsí gbogbo tí wọn bá ti mọ ọkọ̀ ntẹ̀ náà ni tó nítorí pé àwọn ń tẹ́kẹ́ yàn ọ́sẹ́kùn koríko tẹ́ran àwọn ọmọ jẹ ẹran làwọn ẹ̀yin wọn sì tẹ́kẹ́ ẹjẹ́ koríko táwọn ọmọ jẹ torí di eléyìí aláṣiṣe yẹ kọ́ máa sọ ike ìbàjẹ́ tó ń sọ lóòótọ́ torí kété gun rẹ̀ bá dán òwe ó dé èèyàn máa pariwo lẹ́yìn náà ẹ̀kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lòdodo òdodo ò sí rọ́ọ̀lù òdodo ò sí rọ́ọ̀lù àmọ́ kò sí bí àgbàrá àgbàjẹ́ ti fi pọ̀ tó tódodo ò ní sọ́ọ̀dì yẹ̀pẹ̀ kò sí bí àgbàrá àgbàjẹ́ ti pọ̀ tó tódodo ò ní sọ́ọ̀dì yẹ̀pẹ̀ láàrin ìṣẹ́jú àyà ni ń gbé ká irọ́ lásán láwọn ni torí ka mọ nǹkan tí jẹ́ kí ìtumọ̀ aláwà ní sinmi pé ọba tó ti àwọn èèyàn lọ́nà ọ̀fẹ́ kí wọ́n sori gun rọrùn ọ̀fẹ́ kí wọ́n wọná rọrùn nígbà tó adúgbò pé dàkú yá mà kí ló kò lóòrán sọ fún wa ẹ̀yin ni o mo ti rò pé kékeré ni ẹ lupa kọlọ ọtún bá wa ti ká tún lupa kọlọ ọtún ti ká tún lupa tọwọ ara náà nígbà yìí náà lupa tó tún di tó tún tẹ tó lupa tó tún di tẹ tó ọràn yà nínà lẹwọ ẹni ọba wa wọ ọ tó torí rẹ lu ọlọ́dún kò mọ́sá wa lórí ibu torí délé ẹ lákùntúrọ̀ ọlọ àwa ni fúnra ara ọ̀rọ̀ yìí bá wa wí àwa ni fúnra tí èèyàn bá ronú kí ló dé tọ́lọ̀ ní ọba yẹn lẹ́rù ọlọ́run sọ pé ìpẹ́ wọn máa rọ sí wọn lẹ́nu ọlọ́run sọ pé inú omi wọn sọ wọn sí ọlọ́run sọ pé atẹ́kùn níbi bá ti wọn jẹ́ ó ní iná à iná iná yìí máa yẹn iná yìí yẹn ti bẹ́ẹ̀ nítorí kí ẹni tó wà lè jẹ́nu lè bá mójútó ọ̀rọ̀ ara rẹ̀ ẹni tó wà lè sallallahu alaihi wasallam ibi tó rire wà nù ibi tó rire wà nù bí gbogbo ayé fẹ́ bí gbogbo ayé ọ̀fẹ́ ibi tó rire wà nù torí ẹ Ọlọ́run kó sèmi pẹ̀lú yín lórí rẹ̀ akramakumullah á rí i pé nínú Ramadan atukẹ́kọ̀ọ́ nínú rẹ̀ ó náà lànà á ẹlòmí ọkàn rẹ̀ lè bàjẹ́ o ẹlòmí ọ̀lànà kọ́bọ̀ wàláhì tàlá ẹlòmí lè bàjẹ́ kò lè fi kọ́bọ̀ báyà ṣeré kò lè fi kọ́bọ̀ bọ́ mọ́sáwádà ń bọ́ síbọ́sí ara àta ẹ̀rí pé nínú Ramadan ọkọ̀ ọba kò oná fún yàn lówó àwọn ẹni ọlọ́mọ ń sàdì ládá fún yàn ok gbà subhanallah ẹ̀rí pẹ́ni tẹ́bi ń pa lódodo kò sún rárá púpọ̀ pariwo púpọ̀ tóbi rẹ́ni kọ́ ọba kò fún lówó nínú rí naira bí ká máa naira tó ti kí díẹ̀ kálukú ti mú lè mú five hundred kó fún ẹni tó tọrọ ìrànlọ́wọ́ nǹkan yóò Allahu akbar ẹlòmíì lè mú ha Ramadan la wa aláìní ọmọ awo pé ha jẹ́ Ramadan ọmọ abẹ láéláé ẹ torí ẹ fàtí ti lawọ́ nu Ramadan ẹ ẹ jẹ́ àti tẹ̀síwájú lẹ́yìn Ramadan ẹ gbogbo ni o kì í ṣe tiwa ẹ ká ṣe dáadáa nínú dúkìá wa kó tó di pa ayé ẹ jẹ́ ká kọ́ àánú àwọn èèyàn kan bẹ tọ́ ẹ kójú ojúmọ́ ayé ni wọ́n bò ká tẹ̀ ń tọ́ sànù àwọn náà ò tètè kà wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ọ̀ka dòlù wọ́n ń gbìyànjú ṣùgbọ́n gbogbo ẹ̀ ọ̀jọ́ra wọn ó yẹ ru wọn lọ́wọ́ tá a bá mọ ru wọn ká wọn lọ́wọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé lọ́dọ̀ wa ń bì a ní ètò kan tá à ń ṣe tọ́jú pé a pè ní lẹ́sìnàtò bẹ́ẹ̀ àwọn akọ yẹn àwọn máa gba ìrànlọ́wọ́ jọ lọ́dọ̀ àwọn èèyàn ìrànlọ́wọ́ ń ìrànlọ́wọ́ oúnjẹ wọ́n sì kójọ nígbà tí wọ́n bá kójọ níbẹ̀rẹ̀ gbogbo oṣù hijira à ń pín fáwọn aláìní láàárọ̀ ìyá ti pin torí kò nílò oṣù míì tún bẹ̀rẹ̀ oṣù ṣọ̀wọ́n láàárọ̀ ìyá ti pin ẹ dákun ẹ wòye tọ́wọ́ náà bá náà bá ń bẹ́ ń bì láàárọ̀ yìí láti nǹkan bí aago méje àbọ̀ sí mẹ́jọ wàláhì náà inú yóò máa dùn inú yóò máa nígbà wọn kó wa ti wà ní ká fún yìí apèpè sí àwọn èèyàn ti dàn àdúgbò ẹ̀kọ́ lọ wàláàyè ṣé màá fáwọn obìnrin nìyà ń jẹ jù láwùjọ wa kí ló dé nítorí pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn ti dáàbò dájà dáyàwó ìyàwó ló ń tọ́ ọkọ ìyàwó ló ń tọ́ ma ìyàwó ló ń tọ́jú ilé ẹ wá wo àwọn màmá màmá àánú sèyàn àánú sèyàn tó nígbà tá a wá pínpínpínpínpínpín tí kálukú bàjá látòrí pé tó tó sẹ́kù tún pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ọ̀yá àwọn màmá yìí ọ̀gbọ̀dọ̀ lọ ẹ̀sìn gbogbo wọn padà ẹ lọ pè wọn láti ti ọ̀yá lọ́dọ̀ wọn padà ọ̀yá tó kú gbogbo tó kù fún wa subhanallah torí di eléyìí báyìí ẹ̀yin náà lè dá sí ẹ lè dá sí nínú téèyàn máa ṣe tó ṣe pé ọlọ́run máa fi sàánú èèyàn tó bá ti lọ́la gbẹ̀ndà kìyàmà nínú líláwọ́ nù ó lè jẹ́ pé báàfù ráìsì ẹyọ báàfù gàrí ẹyọ kan nílò lè máa rà fún ikọ̀ yìí lóṣooṣù báàfù kan ní dé lónìí jama two two thousand naira péré tó kí ara báàbù kan kó sì rà gbé wá fún àwọn ọmọ tí wọn wà nínú ìgbìmọ̀ yẹn kó gbé kalẹ̀ lóṣooṣù tí wọ́n bá yọ two thousand lọ́ọ́ ma irú dáadáa tí ìfìrí gbà lọ́la òṣèyá mi nígbà ti pé two thousand o o gún ọ̀pọ̀lọpọ̀ wa lápá láti ṣe a sì mọ̀ pé inú oúnjẹ wà máa akramakumullah so nítorí di eléyìí báyìí ìwọ náà ò lè bá wa dá sí apò ìwọ náà kò kọ dá sí nínú àwọn ojú ọ̀nà tí ìwọ náà tó fi lè ṣe dáadáa nípa owó yìí àlówó rẹ tó bá fi sílẹ̀ sáyé kìí ṣe tiẹ̀ kìí ṣe tiẹ̀ ètí wọ́n bá jẹ tó bá fi tẹ̀yẹ̀ láǹfààní tiẹ̀ tó nínú tó tó lè ṣe nínú owó rẹ ó náà ní kó tó bá wa dá sí ikọ̀ kátà tó dálẹ̀ ikọ̀ yẹn apè ní lẹ́sìnẹ́sìlì jìlbà àwọn mójútó aṣọ gbàgẹ̀rẹ̀ táwọn obìnrin wọ̀ àbí báwọn obìnrin tẹ́ ń bá tẹ́ ń rìn òwò tọ́ adáni tọ́ abẹ́sìn ọlọ́run ọba mu gbogbo tó lọ ní kí wọ́n gbé pamọ́ ọmọ wa gbé ta ẹ̀fẹ́yìn náà mọ̀ irú àkóbá tí irú àwọn ọmọbìnrin ti ń rìn òwò tó ń fà fọkùnrin ẹ mọ irú àkóbá tó ń fà fọbìnrin ọ̀pọ̀lọpọ̀ nínú irú àwọn ọmọ tí ń rìn òwò yẹn wọ́n ti fa àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin débi pé àwọn ọmọ mìíràn ti dàgbà dànù ní wọn ò tó ń bá ti wá mórí sí ká àwọn oríṣi yòókù ńkọ́ subhanallah tó tó bá yẹ kó àwọn obìnrin yẹn bá ń bọ ara wọn láti rí ẹ pé bá ní irú eléyìí ọwà ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin fúnlẹ̀ ní ìsìtì ọ̀rọ̀ kọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ò ọ̀hún gbogbo ẹlẹ kí làwọn náà ẹni wọn ọjà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin wọn ń ṣe ẹni wọn ń ṣe kì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn ò rójú ọkọ wọn lẹ̀ mọ́ wọn ò rójú ọkọ lẹ̀ mọ́ torí òkè lókè làwọn ọkọ ń wò wọn kàn wò pé sóbìn ìnìwọ̀ yìí sóbìn ìnìwọ̀ yìí tí ì bá tẹ̀ ẹ́ sí gbàdán wò ẹ́ ọlọ́tọ́ kàkádàrà pé yẹn ọ̀fẹ́ wọ̀ yìí níbi táwọn obìnrin wà á ṣé eléyìí báyìí ẹ̀yìn igi rèké wá lò ṣébí èèyàn ló ná torí pé ìríkúri ti rí yẹn kò ní jọ́ kájí ẹ̀ fún torí ẹ̀ ló ti jẹ́ pé láwọn àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ṣòfin ike ẹ̀ gbọ́dọ̀ rìn wòwò la ilaha illallah àwọn obìnrin tí wọ́n jẹ́ àwọn ìyàwó lọ́dọ̀ ọkọ wọn ní iyì kọjá sísọ wọ́n ní iyì kọjá sísọ torí pé kálukú ò lè rí wòkú wòwò lóde kálukú tó bá ti wá ronú kan obìnrin kò lè ronú lọ kan kò lè ronú lọ síbi obìnrin mi ju ìyàwó rẹ̀ lọ ẹ̀rí tí kálukú tètè ń padà lé ẹ̀rí tí kálukú tètè ń padà lé subhanallah tó yàtọ̀ sẹ́yìn ẹ̀sùn máa lo kan pé sáré wọlé sáré wọlé sáré wọlé báwo tó bá jẹ́ pé ìranù ọ̀bá pọ̀ láwùjọ wọ́n lé ọ ní. tó torí àfẹ́rọ́mọkùnmọ́ lọ a nídìí láti jẹ́ wípé àwa náà ti ràn lọ́wọ́ tí kú ó fi dínkù wa. ọmọbìnrin táwọn kì í wọ aṣọ ẹ̀sìn tó tẹ́lẹ̀ kí máa gba fọ́ọ̀mù kí máa ẹ̀ tó tọ́ ó sì wá débi tí ẹni tó lówó ti náwó ẹ bá wa dá sí ó lè jẹ́ pé aṣọ jìlbáàbù ni wọ́n rà wá fún wa kódà ó wù wá dowó la àtòwò aṣọ mélòó wọn fi ń dá jìlbáàbù tẹbi tírọ́sà mẹ́ta ni tírọ́sà mẹ́ta wọn fi ń dá jìlbáàbù táwọn obìnrin tẹ́rí tán wọ̀ yẹn ẹ dákun ẹ̀yin náà bá wa dá sí ẹ̀rọ sọ jìlbáàbù wọn náà kó jẹ́ pé ẹ̀yọ̀ kan rí láyé wọ́n lọ mo ṣe bẹ́ẹ̀ ọmọ ẹ̀jẹ̀ sara fún bàbá mi fún ya mi fúnra mi fún ìyàwó mi fún àwọn ọmọ mi ọlọ́jọ́ aláyé fún ti torí rẹ̀ sánú gbogbo àwọn kálẹ̀ náà wà lára lẹ́gbẹ̀ẹ́ owó tá à ń fi lóòdù lára lẹ́gbẹ̀ẹ́ owó tá à tẹlomi fi ń lòdì dìkódà lóṣooṣù torí kọ́ fẹ́ wo àwọn aráàlú wọ́n fẹ́ wo àgbákò wọ́n fẹ́ wo yálóde wọ́n fẹ́ wo Manchester wọ́n fẹ́ wo fẹ́ wo blue àbí kílẹ̀ máa pè gbogbo àwọn kọ́ nítorí fẹ́ nánu ẹ̀rù owó tí wọ́n máa bí tiẹ̀ ni àfi sèkàn pé nínú lẹ́tínọ́tò jìlbáàbù èmi náà mọ́ ra jàlábí mọ́tò àjìlbáàbù kan fóbi nǹkan bẹ̀ ọlọ́run dákun fi tánù. so èèlò ní ọ̀nà àfẹ́mọye tọ́ra àmọ́ tẹ́mi kàn mà ní pé tó bá fẹ́ ra aṣọ yáàdì àbí eh, trọ́sà mẹ́ta kò lè ná three thousand kò lè ná three thousand ẹ wá wo gbogbo gbàdérú ọlọ́ọ̀nbìnrin tí ń bá ń wọ̀ la ilaha illallah ìlú jọ́ ń pè sọ́dà kọ́tùn jàrí àná láì jí gbogbo gbàtọ́ ọmọbìnrin bá ń wọ ọmọ gbalada rẹ ọmọ gbalada rẹ torí délé ẹ̀yin náà ẹ bá wa dá sí àwọn nǹkan bá ń ṣe àwùjọ ó padà yóò yí padà sí dáadáa so nítorí délé yìí báyìí ẹ̀dá fi tó ń ẹ̀dá fi tètè àwọn oríṣiríṣi nǹkan míì wà táàtún pépè lọ káwọn èèyàn làá máa mú bì kan ní ọjọ́ sátidé tó bá kàn yín oṣù láti lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yin náà tẹ̀lé wa lọ ẹ̀yin náà múra tó bá ti dijọ́ sátidé tọ́gbẹ̀yìn gbogbo oṣù tí ìbá ti fa bá ní program mi tọkọlù táfi sọ di júmọ́ tọ́gbẹ̀yìn oṣù tó ẹ̀yin náà tẹ̀lé wa lọ tẹ́ ẹ rí àwọn inú ìlú náà ní ìsìn ebẹ́ yìí náà rí èèyàn mélòó ní ìsìn lọ èèyàn mélòó ní ìsìn lọ nù ìlú ńlá kátó wá fáwọn ìlú rẹ̀ ìlú rẹ̀ ìlú rẹ̀ míì tó tún ibi tó ń pẹ́ nígbà tí ọ̀wọ́ àwa ọ̀wọ́ àwa tá a bá wá gbéra láti inú bì tá a wá lọ sí ìlú kan ní ìsinyìí báyìí tá a tá a pé so ìlú bó ṣe máa ń bá gbogbo wa yọ ọbẹ ah, mo làwọn lè jù wa bá yín lálejò ni ọ̀rọ̀ náà ni wọ́n gbé ẹni tí ọ̀pọ̀rọ̀ náà rí onáwó àtẹ̀sí gbọ́ ṣe á ọlọ́mọ kan alẹ́ lu yìí lẹ́sì wá sì torí wá sẹ́sì gbó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Islam ló gbé wa wá bí ẹ rí i pé àwọn náà ẹni tí èsì náà bá bá lọ dán wọn lè bẹ̀rẹ̀ sí ní wá mọ́tíláṣí fún ọmọ sí náà bẹ̀. so ẹ̀yin náà bá wa dá sí ro eléyìí eléyìí ọ̀nà olówó ti pé ara ní ọ̀nà ọ̀lọ́ wọn náà lọ wọn náà lọ sí ru bẹ̀ so gbogbo ru àwọn nǹkan wọ̀nyí báyìí ọ̀nbẹ́nu dẹ́ ká dá sí. bákan náà a rí i pé lórí àwọn ẹ̀yìn wá sí lórí àwọn ọ̀nà tá a tún gbà mọ́rọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn èèyàn rọrùn ẹ̀yin náà dájú ẹ̀yin náà dájú àwọn tá à ń ṣe ìwọ lè ra kéésì ọ̀dọ̀ wa lówó wa wọláhì àmọ́ bí wọ́n bá ń ṣe ń sowó àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá ń kà wọ́n wọláhì àmọ́ bí wọ́n ṣe ń ṣe àmọ́ torí kẹ́sì ọlọ́run lè tẹ̀síwájú kò sí ká máa tẹ̀lé wò so ó lè rà kọ wá pin fáwọn wọ́n wo gbogbo gbàtà máa ń bọ̀ tọ́lọ̀ ń bá tì ní kí wọ́n fi ṣe wa o títí láéláé ni wọ́n mọ̀ kọ́ ládàá rẹ̀ fún wọn náà pé wọ́n ló ṣe sábàbí dé òfin tẹ̀ wọ́n lọ́wọ́ sẹ́wọ̀n kẹ́nìkan náà ló pè wá lọ síbi ká máa wo fídíò àwọn dírámà yorùbá náà lọ́pọ̀lọpọ̀ ńgbà mi ẹnìkan ló pè wá lọ síbi fídíò ká máa wo dírámà àwọn haúsá ńgbà mi ẹnìkan ló pè wá lọ síbi fídíò ká máa wo dírámà action films àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fún wa lọ́kàn ni sábà ti fún wa lọ́kàn àwa náà agbámanù so ẹ̀yin ẹjẹ́ sábà bí dáadáa ẹ̀rí tẹ bá fún yàn ní kẹsẹ́tì kan ní lọ́gbà á ah, ṣé kò tún sí mi ni ah, ẹ̀yin náà wá ká ti ra ẹ̀yin náà máa rà á bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ wọlé kálukú tí bá sì wọlé aburú ń jáde bákan nínú nǹkan tẹ́yìn náà lè ṣe òun náà ní pé à ń lórí ẹ̀rọ lórí ẹ̀rọ agbágbé ìní sagbátẹrù àwọn èyí tá à ń ṣe yẹn náà tó ẹ̀yin náà dá títọ́ lọ́rùn lágbàbẹ̀ yẹn náà àwọn náà kété kí wọ́n lówó yábá kété kí wọ́n máa dáhùn fẹ́ fowó àwọn ṣe ṣùgbọ́n àwọn náà ń wò ó pétọ̀ eléyìí náà àwọn náà dá sẹ́sìn ọlọ́ọ̀ni àwọn náà dá sẹ́sìn ọlọ́ọ̀ni torí pé ẹnìkan ló ṣe sábàbí tọrọ tí wọ́n gbọ́ fi tọ́dọ̀ rẹ̀ tí ọ̀gá sí òun tó ṣe sábàbí ni ọ̀rọ̀ yẹn ọ̀mọ́ ibi tó ń sọ ni tó nítorí ẹ̀ ọlọ́run ọba kọsàn gbogbo wọn lẹ́sàn-án rẹ̀ ìwọ náà lè dá sírù rẹ̀ ní ìgbà tó ń sọ̀rọ̀ ikú wọn fẹ́ẹ́ ṣe programu hudan wa bushra ẹrú ọlọ́run ọba kan kó tó di pé wọ́n dákẹ́ ó sì gbé hundred and fifty thousand lẹ́ẹ̀. àwọn ẹni tó lọ bá inú ọ̀sọ́ pé kò tó inú ọ̀sọ́ fi kún ẹ dákun torí tọ́ náà kí ló náà wá lọ́dọ̀ náà ṣe bá lè jẹ́ náà wọ́n sì lọ bẹ́ẹ̀ rú ọlọ́ọ̀ mi níbi tó tẹ eléyìí wá yá yàn lẹ́nu púpọ̀ ògbé náà ògbómọ̀tọ́ yìí sábà pé a ibi àti rówó bì tún rọrùn ọ̀kan náà àwọn gbèríko ní gbé wàláhì ọ̀kan náà gbèríko ní gbé so wọn wá sọ fóun pé ẹrú Ọlọ́run kan ti gbé iye báyìí lẹ iye báyìí ló kù tí ì parí ó sì wọlé ó ti jáde ó ti kó wọlé wọn lọ so torí di eléyìí báyìí àwa ń náà fẹ́ a fi tó ní eh, rédíò yìí báyìí tiẹ̀ tá a pè ní ní àdílé tí ń bẹ̀ yẹn wàláhi wàláhi ẹrú ọlọ́run kan ló gbé owó rẹ̀ lẹ̀ láti bẹ̀rẹ̀ títí di títí Ramadan ti parí. ó ti lọ ọ̀fẹ́ kẹ́lí kankan mọ́ kó ń. láti èsì náà ni èsì ogúnjọ́ ó ní títí tí fi tán. ronú kó ń fẹ́ kó náà di ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kí làwọn náà wá lọ́dọ̀ ọlọ́ọ̀dẹ̀mà àlùjẹ́nà ni àwọn náà kí làwọn náà wá àlùjẹ́nà ni gbogbo owó táwọn á sì má jì á ní kó lọ sí kàkà ayé náà láàbù ó tẹ́tẹ́ ó jẹ́ pé ọ̀wé ìtúwọ̀ sẹ́nu tọ́lọ̀ wọn wàá wò mọ́ tí dáadáa rẹ ó lé sí aburú rẹ tó fi rà àlùjẹ́nà wọ̀ ní ọ̀gbìn dàrúkìyà àwọn wọn ládàá ẹni tó wá ń pọ́ńsọ̀ ń sọ̀kú sọ kí làwọn wà. ẹ rí i pé nínú rọmọdọ́nà yìí à àwọn èèyàn fo wọn ṣòfò púpọ̀ o nígbà téèyàn ké èèyàn lọ sórí rédíò tí wọ́n ń polongo àgúnmu téèyàn gbéyàn lórí tí ń polongo pé àwa ti ká a ti bẹ́ẹ̀ bá wá wa tó fóònù wa ni o yóò tún fi nínú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó fi ìṣẹ́jú fi polongo ẹ dákun torí tọlọ irú àwọn ẹni tí ń náwó dànù náà ẹ pàkíyèsí wọn táwọn náà gbẹ̀sìn òdodo ẹ̀sìn òdodo ní kájọ ọ̀ràn lọ́wọ́ sẹ́rí tí islam òdodo tó bá ráyè jókòó láàrin wa wàláì gbogbo alágbàdo wàláì gbogbo alá inú lè kálukú tòrò ìbàjẹ́ àti ìranù àti rẹ́gbẹ̀ lójú ẹ̀rí pé gbogbo èèyàn pọ̀ ní ẹ̀sìn ọlọ́run bí ẹ̀ máa tún ní làbúrò làbúrò bí ẹni náà máa. òbí ẹni náà dáa tí ó kọyán ìsìláàmù kéré má àmọ́ nígbà tí mùsùlùmí bá ti fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ mẹ́sìn rẹ̀ gbogbo káfíìrì ní òkòtù dìyín akramakumullah nínú àwọn dáadáa eléyìí tó yẹ ká tó mójútó lẹ́yìn ni ká ẹbí pọ̀ bàbá àtìyá wa àti gbogbo ẹni tá a máa ń torí wa àti gbogbo ẹni tá a máa ń torí ìyá wa pé wa ẹnì kan sínú ọ̀tẹ̀ lè gé dànù èyí ò sì lè dá kọ́jẹ́ màláìkà tẹ́lifà tó fẹ́ ah, àbúrò bàbá mi báyìí ọ̀tẹ̀ mi ah, àbúrò yá mi báyìí ẹ̀gbọ́n yá mi báyìí ah, aláàlè dá káde màláìkà ẹ̀ sàmójú kúrò fúnra yìí ẹsàn àwọn gangan níbẹ̀ ni wọ́n fi ń jẹ̀yìn torí ẹni tó bá wúra rẹ̀ sórí kó wọ́n lẹ́bi ẹ̀dá kùtùrọ̀ ọlọ́run bó lọ́rọ̀ rẹ̀ ó ṣe rí láyé yìí yóò rí i pé torí ẹ̀rọ àwọn mọ̀lẹ́bí yín ẹ ṣe dáadáa sí wọn ẹ ṣe dáadáa sí wọn ẹ ṣe dáadáa sí a yìí kùránì wa ń láti mú méjèèjì. àwọn mùsùlùmí kéékéékéékéé nínú oṣù kìyàmù ẹ̀mẹ́jọ tán nítorí pé Ramadan náà tán ká máa jílòrò ẹ tó bá fẹ́ rí rere láyé tó fẹ́ rí rere lọ́lùkì yáàmà ọgbọ́dọ̀ mójútó à ń jílòrò ká máa tẹ̀sí fọlọ́ kọ́dà kó sẹ́kẹ́ kọ́ láti rúkú jìrì nìkan lẹ́ẹ̀ máa ṣe lóru ọ̀rọ̀ yẹn ọ̀tá ti dání tí èsì bẹ́ẹ̀ lọ. ẹni tó sì fẹ́ gborí ọ̀tá abẹ́ ẹ̀ lọ́tà ni ẹ fẹ́ gborí àwọn ọ̀tá yín ẹ fẹ́ dẹ́rí wọn ẹ wá ń sùn kalẹ̀ gbalala títí tí tóun ọba yọ ẹ̀ ní dìde àwọn òbí lẹ́yà lóòrù tẹ bá jí tẹ gbọ́ sókè tẹ bẹ lọ a tọ́tà dòfò tọ́tà dòfò kúbi tí o gbé gbà nítorí pé lóòrù ọlọ́run bá ti sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé tálẹ́ ní tó fẹ́ pè mí kí n dá lóhùn tá ló fẹ́ tọrọ nǹkan kan kí n fún un tá ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله نبي محمد صلى الله عليه وآله وسلم سؤال الكفر في لين رمضان قد نوسي صيام وجمع nínú oṣù ṣàwálì ọjọ́ mẹ́fà nínú oṣù ṣàwálì kìí ṣe dandan kọjá tẹ̀lé ń tẹ̀lé ṣùgbọ́n dáa púpọ̀ tábà lè tètè ṣe nítorí pé àmọ́ tó tún lè tẹ̀lé àmọ́ díwọ́ tá a lè ní lẹ́yìn ìgbà tá a rójú àìrójú lè dé nígbà tá a lálàáfíà àìlálàáfíà lè dé lẹ́yìn rẹ̀ torí ẹ̀ tẹ́yìn bá tètè ṣe ọ̀dà púpọ̀ nítorí pé tẹ́ bá ṣe jọ́ mẹ́fà yẹn ànábì lọ́dà bí ìgbà tó ṣe pé gbogbo ọdún yẹn iná lẹ́ fi kẹ́nu rọ́sẹ̀sì kọlọ̀ yọ́dà bí ìgbà tó ṣe pé gbogbo ọdún yẹn lẹ́ fi kẹ́nu rọ́sẹ̀sì kọlọ̀ torí de eléyìí ọlọ́run bá kọ́ràn wá lọ láti ṣe bẹ́ẹ̀ tẹ́yìn bá wá jẹ gbèsè Ramadan gbèsè lèyàn kọ́kọ́ san náà kó tó di pé yẹn ṣe sẹ́tẹ̀mì Shawwal gbèsè lákọ̀ọ́kọ́ san kátó sèse tẹ̀mẹ̀ ṣọ̀wáàlì nítorí pé ọ̀ràn yẹn lọ́nà kọ̀kọ́ bí wa lọ́jọ́ gbẹ̀ndà kéyàmá lèsè náfìlà náfìlà wọn fi ládàá rẹ̀ fún ti ọ̀ràn yẹn fún wa ni ẹni tí ó sì mójútó ọ̀ràn yẹn kò sáàyè fún láti ṣe náfìlà torí ẹ̀ lẹ́yìn Ramadan yìí báyìí ẹni tó jẹ́ ikú tẹ́lẹ̀ ó máa ń ṣe àwọn àìdá àwọn àwà burúkú tó sì pàṣẹ nu Ramadan kọ́dà kùtùrọ̀ lọ kọ́mọ tó padà sídìí rẹ̀ mọ́ torí kọ́ba tó ní Ramadan òun náà ló ní oṣù yòókù oṣù sígbà lọ́wọ́ kó lè pààyàn kọlọmọba kọjá kí ikú ọkàtẹ rí mọ gbogbo wa lọ́wọ́ ẹni tó jẹ pé mu sìgá ẹni tí mu kó ẹni tí mu tí ẹni tí ń tọ́tí ẹni tí ń jalè ẹni tí ń ṣe zìnà ẹni tí ń ṣàgbèrè gbogbo àwọn àwọn burúkú pálapàla ẹ dákun ẹjẹ apáti nítorí nǹkan méjì pọ̀ nítorí tara wa náà torí pé ara wa tẹ rí ọlẹ púpọ̀ kọ̀ọ̀ránná kọ̀ọ̀ránná ọlọ́run ń fẹ́ ká sórí iná ló fi ń sàlàyé gbogbo ń tọ́ da fún wa náà ní ti fi ń kọ́ gbogbo ìbàjẹ́ fún wa gbogbo ẹni tó bá ti fẹ́ sórí rẹ̀ yóò kóra rẹ̀ ń dànù yóò dènà sí ntọ́lọ́wọ́n bọ̀ fẹ́ yóò mójútó ntọ́lọ́wọ́n bá fẹ́ kọ́lọ́wọ́n bá kó sí wa lórí rẹ̀. káwá gbìyànjú láti rí i pé ẹ̀sìn wa yí báyìí à ń kẹ́kọ̀ọ́ ńpa rẹ̀ gbogbo gbà nítorí pé tá a bá máa kẹ́kọ̀ọ́ ńpa rẹ̀ àní ma kí lọ́tọ̀ àní ma kí ni ọ̀tọ̀ a sì ti mọ̀ yí pé ìmà ńlọ́ládé ni ọ̀gbọ́n ògbé kò sì síbò sílé dànù àyàfi kọ́ máa wá sí ó yẹ kí wọn náà máa wà nítorí pé ká tó kú àjàgbára kákẹ́kọ̀ọ́ lọ wíwá ìmọ̀kúnmọ́ nínú òfin Islam gẹ́gẹ́ bá ti tàn nàbì sallallahu alaihi wasallam bó ti ṣe tọ́ka sí ó ní ká máa wá ìmọ̀ láti ìgbà tá a wà lórí ìtẹ́ tí wọ́n ń tẹ́ wa sílẹ̀ títí tá a fi wọnú sàárè ká máa wá mọ̀ láti orí ìtẹ́ títí dé sàárè torí ẹ̀ wọn náà wòye tí ọba bá àsìkò rẹ mu nínú àwọn ọjọ́ tá àwọn àdánilẹ́kọ̀ọ́ à ń ṣèdánilẹ́kọ̀ọ́ ní gbogbo ọjọ́ à ń ṣèdánilẹ́kọ̀ọ́ ní gbogbo ọjọ́ àtìní àbí à ń ṣèdánilẹ́kọ̀ọ́ ní gbogbo ọjọ́ alárùbá ní mọ́ṣáláṣí ọjà gbó mọ́ṣáláṣí ọjà gbó ní gbogbo ọjọ́ alárùbá láàrin magreth sí ìṣà láàrin magreth sí ìṣà kọ̀nà ní nǹkankan torí àárín magreth sí ìṣà kí ni òfin ṣe tẹ́lẹ̀ a sì tún ní ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà láàrin magreth sí ìṣà ní gbogbo ọjọ́ alhamis ní mọ́sálásí alimadina èyí tó jẹ́ branchi olúkókò so níbẹ̀ yẹn a ní ìdánilẹ́kọ̀ọ́ mbẹ́ náà láàrin magreth ṣe ṣá ní gbogbo ọjọ́ alhamis tó bá sì di ní ọjọ́ jumua a ní ìdánilẹ́kọ̀ọ́ ní mọ́sálásí wa ń bì ní gbogbo àárín magreth ṣe ṣá ní gbogbo ọjọ́ jumua tó bá di ọjọ́ sátidé a ní ìdánilẹ́kọ̀ọ́ ní sáàbù lédè haúsá tẹni tó bá yẹ kó haúsá ló gbọ́ so bàtẹ́ bá débi iwájú ọjà wà tó ti tẹ́lẹ̀ yẹn ẹ rí wa ń bẹ̀. so tó bá sì di ní orúkọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn ibi tá a dín kù sínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojoojúmọ́ ni so ṣùgbọ́n díẹ̀ díẹ̀ náà so adúpẹ́ fọlọ́wọ́n bá wa èyí tẹ́yìn náà bá rí i pé ọba bá àsìkò yín mu ẹ tíráì láti máa wá kàn bẹ̀ ẹ láǹfààní láti máa nípa ẹ̀sìn ẹ sì jẹ́ ẹni tí ń sin lọ́n bọ́lọ́wọ́n bá ti ṣe fẹ́ ọlọ́wọ́n bá kó túnbọ̀ mú ẹsẹ̀ súnà anábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba kọ́ran ẹ̀sìn islam lọ́wọ́ ọlọ́run kọ́ paná àjẹbọ rẹ ọlọ́run ọba kó ṣe oore tí ń bẹ nínú ọdún náà fún wa ọlọ́run ọba dáadáa tọ́lọ́run ọba máa pín fáwọn èèyàn lọ́jọ́ ọdún ọlọ́run kò pín kárí wa dáadáa táwọn èèyàn máa rí gbà látàrí pé wọ́n ṣe Ramadan ọlọ́run ọba kò pín kárí wa gbogbo aburú àìdá ẹ̀ṣẹ̀ tọ́lọ́ máa ń parẹ́ fún wa ọlọ́run kọ́ parẹ́ lórí tiwa náà ọlọ́run ọba kò ṣe wa lọ́mọ àlùjánnà káwọn aránsí pé ń bẹ nẹ́ẹ̀sì ilé ìtọ́lọ̀ bóyá rọmọdọ́nà ń bẹ àbí rọmọdọ́nà ti lọ kó náà ní pé kámẹ́tì àsọ̀láàtì fọ́gà wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam erikọ́lọ́ àtàmọ̀lẹ́kà rẹ̀ náà àwọn náà ti tó fọ́gà wa yìí. ará muhammed wà فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ará وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك hamidu مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله